ومن بعض الأسد قالوا سمعنا وهنا وحرقنا حتى الضوء على الزباع بزوجي قوة الشعور الله إن ما نصر سيارة الله سيارة النبي صلى الله عليه وسلم سمعنا إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم an yaqulu sami'na wa ata'na nípa rẹ̀ ọláyíká ọlọ́wọ́ bá ní àwọn tí wọ́n jẹ́ múmìnì ìṣesí wọn ọ̀rọ̀ tí wọ́n ń dá lẹ́nu wọn ìdádó ilallahi wa rasulihi tí wọ́n máa pè wọ́n lọ síbi pé ọlọ́run sọ báyìí anábì sọ báyìí an yaqulu sami'na wa ata'na ètí wọ́n sọ náà ní pé àtúgbọ́ àsìgbà ẹ ti ká kẹsọ̀ pẹ̀lú nǹkan tá a sọ yìí gbogbo àti wọ́n sọ fún ọ pé ọlọ́run bá pàṣẹ ànúbí pàṣẹ sọ́lá àwàsàlà mọ́ wọ́ ẹ̀yìn wò kí ló sọ sẹ̀mí ẹ̀dá wà á mọ́ mú àìdí àkọ́kọ́ wá níbi òfin ọlọ́run ọba mọ́ sì máa rò pé rẹ náà ẹgbẹ́ mi náà kí pé common sense ti ṣiṣẹ́ ẹgbẹ́ mi náà lè ronú sí láà wọ́n jẹ́ pé sọ̀rọ̀ ìdàkánà min Allah fa'ala ra'si wal 'aynayn ìdàkánà min Allah wa rasuli fa'ala ra'si wal 'aynayn tọ́rọ̀ bá ti wára tọ́lọ ọlọ́run àti ànábì odi túláàsì ìnà al-imam az-Zuhri rahimahullahu ta'ala ìnà fún sọ́yí pé min Allah risala wa 'ala ar-rasuli al-balagh wa 'alayna at-taslim min Allah mada الرسالة وعلى الرسول ماذا البلاغ وعلينا ماذا التسليم إن الله في الرسالة وعلى الرسول ماذا البلاغ وعلينا ماذا التسليم إن طلب بني قل رنا وتشي سوا وعلينا البلاغ وعلى الرسول البلاغ تام وتشي البلاغ وتشي وعلينا التسليم tàwa ni pé tá شوري bá fẹ́ ṣoríire o ọlọ́jà ṣoríire o tá a bá fẹ́ ṣoríire ká juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ ká gbà fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ní àyà yìí ẹ̀kọ́ àwọn ọba fẹ́ mú níbi àyà yìí òun náà ni wujubu taslim ala awamirila wa ala awamiril ìjẹ́ yẹn fún àṣẹ tọ́lọ́run ká má fi làákàrè wa ọmọ fi dá sí ká tẹ̀lé àṣẹ yẹn bí wọ́n bá ṣe pa wá bákan náà nínú àyà yìí a ń bẹ̀ yìí pé inadu bani Israel ipa àwọn ọmọ Israeli aláìgbọràn ni wọ́n aláyàkókò ìnàkí òní wọ́n sófin ọlọ́run bákan náà nínú àyà yìí a rí mọ̀ wípé inna dina yusrun wala yushada dinu ahad illa ghalaba anáhíú anitọ́ṣàdòdì ìkọ̀fúnni nípa ìmọ̀ mú nǹkan le kókókókó torí pé ẹ̀sìn yìí ẹ̀sìn tó rọrùn ni ẹnìkan kò wá ní mú ẹ̀sìn le kókó àfi kó jẹ́ pé kò ní rí ẹ̀sìn yẹn kò ní rí bá ti mú nǹkan le fúnra rẹ̀ yẹn tó bá padà yá èèyàn ní rí nǹkan yẹn èèyàn ní rí àjẹ bákan náà nínú àárí qudratullahi subhanahu wa ta'ala fi ihya'il mauta àárí agbára ọlọ́run ọba èyí tó ga nípa pé ọlọ́run ọba yóò jí òkú dìde má dáwùtú ẹ̀ ipò ọlọ́run ọba gbòwà jìdẹ́ lọ́jọ́ àlùkìyàmù ọlọ́run ọba ti gbé ó ti ṣe bẹ́ẹ̀ láyé ń bí agbára rẹ̀ òkú láàyè rẹ̀ yóò tún gbòwà jìdẹ́ lọ́wọ́ jìdẹ́ àti àwọn ẹ̀kọ́ míì eléyìí tí a mọ̀ mẹ́nu bà nínú àyà yìí ni wà ìdùkọ́ لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة ọlọ́run nígbà tí ẹrántí wàkúrú ẹ̀rọ ìsírẹ́lì yaba ní israel wàkúrú ẹ̀rọ ìsírẹ́lì ẹrántí ìdíkọ́ọ̀lá musa lẹ́kọ̀ọ́ rẹ̀ nígbà tí ànábì yìí ànábì wa musa alayhi salatu wassalam ti ń sọ fún àwọn ìjọ rẹ̀ àwọn onímọ̀ tafsir ọ̀nà mọ̀wọ́lá wọn nígbà tí ọlọ́run ọba sọ wípé ó ń sọ fún nìkan omi yìí fún àwọn ìjọ rẹ̀ a ti rí nǹkan kan mọ́mọ́ yìí pé ìjọ rẹ̀ ìlànà tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ìpìlẹ̀ dẹ̀ ni pé èèyàn ò ní fẹ́ ṣe in tí ó máa ṣe ṣùtá fún àwọn ìjọ èèyàn àwọn èèyàn tó yẹ mọ́ra ẹ̀yìn èèyàn mi tó gbọ́dọ̀ sọ pé ẹ̀yìn èèyàn mi tó sọ fi yìí padà àṣàfakọ́ wọ̀lùtù àánú jáde ń bẹ̀ ìṣepẹ̀lẹ́ wà ń bẹ ẹ̀yin èèyàn mi gbọ́dọ̀ ẹ̀yin èèyàn mi yẹn ìfẹ́ wà ń bẹ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ wọ́n tí kì í bá sọ oníṣùn téèyàn o ní ó pe àwọn èèyàn kan ní èèyàn rẹ̀ tí ó tún mọ̀ sábúrú sí wọn anábì ọlọ́run ọba Musa alayhisalatu wassalam ọlọ́run ọba ní ẹran tí ẹ̀yin ọmọ Israẹli nígbà tí ànábì wa Musa ti ń sọ fún àwọn èèyàn pé inna Allaha Antabahu bàkọ̀rọ̀ bí ọlọ́run bá pa yín láṣẹ ìnàlọ́ ẹ̀yàmúrùkù ọlọ́run bá pa yín ní àṣẹ àǹtọ́gbàhú bàkọ̀rọ̀ pé kẹ́ ẹ pa màálù ọlọ́run pa ọlọ́run ṣẹkẹ́ṣẹkẹ́ kẹ́ṣẹkẹ́ ni ìpapò kọ́ọ̀lù àtẹ̀tẹ̀kìdù irú màálù ọlọ́run ló pa pẹ̀lú ayà ìnàlọ́ ya'murukum an tadhbahu bàkọ́ra ọlọ́run bá pa yín láṣẹ pé kẹ́ ẹ pa màálù irú màálù wọ́n sọ wọ́n ní kẹ́ ẹ pa màálù ẹni màálù tí wọ́n bá mú lásìkò yẹn tí wọ́n bá pa wọ́n ti bí wọ́n ti ṣe ìtọ́nà ọ̀pọ̀ àwọn lásìkò ọlọ́run ọba sọ fún wa lápòjúwe wípé ká gbá rẹ̀ ká máa jẹ sàárì ká sì mọ̀ sínú bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ mọ́ irú oúnjẹ wo ló ń ta ọjọ́ sáré dá ráìsì ẹ̀wà òkèlè wọ́n sọ ní tó bá ti wọ́ ló jẹ mo rò bóyé wọ́n ní jẹ sàárì tó bá dẹ̀ di sínú sínú wọ́n béèrè yìí pé ẹjọ́ ṣé kí máa fàmàlà sínú kí wọ́n máa fògì jẹ sàárì wọ́n béèrè ìbéèrè yẹ yusabibu atashabibu ìbéèrè báwọn yóò mú ilé kúkú wá látàs àlùhàn àṣìyá ìtùdàrákú ọlọ́run bá ní ẹgbẹ́ béèrè àwọn ìbéèrè kan wọ́n béèrè nípa àwọn àlápàá tẹ́ bá tọ̀ pínpín tẹ́ bá béèrè rẹ̀ tá a bá fi hàn yín tá a bá sọ fún yín yóò kó tábà yẹn o ọlọ́run bá ní kádàbí òsọ fún wa pé ṣòkòtò mùsùlùmí kò gbọdọ̀ kọjá kókósẹ̀ rẹ̀ oníṣètò ìrìnàmọ́ gbádá ẹjọ́ sá tí èèyàn bá wà ní kì í bà ń kọ́ ẹjọ́ sí èèyàn wà lè wà gbálábà wọn béèrè bí èèyàn bá wọ sùtù àní ẹni nǹkan bá ti wọ̀ wọn sọ pé kọ́ mọ́ wọ̀rọ̀ aṣọ tọ̀bọ̀ wọ́n sọ pé kó mọ̀ kọjá ìgbà ṣùgbọ́n rí àwọn ẹlòmíì tọ́lọ̀ bá bá ṣe òfin kalẹ̀ wọ́n mọ̀ wá àwọn ọ̀nà tí òfin yóò fi lè bí ẹni pé òfin tọ́lọ̀ bá ṣe yẹn kò le tó àwọn wọ́n wà máa fi làákàrẹ tí wọn àbí ìròrí tí wọn wọ́n fẹ́ fòpá ó yẹ kó tún lè ó yẹ kó tún lè débì náà dà ibi tí ò bá dé má fi kún tí wọ́n bá sọ̀rọ̀ fún wa bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn ní fẹ́lẹ́fẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ká ṣe tẹ̀lé ibẹ̀ oríire wa wà àwọn bàbá Israel ọlọ́wọ́ bá ní wa idh qala Musa li qawmihi inna Allaha ya'murukum an tadhbahu baqara ọlọ́wọ́ bá pa yín láṣẹ ẹ̀rẹ́ tí ẹ̀yin bàbá Israel nígbà tí àdébí Musa pè yín pé ẹ̀yin ìjọ mi inna Allaha ya'murukum an tadhbahu baqara ọlọ́run bá pa yín láṣẹ pé kẹ́ ẹ pa màálù qalu atattakhiduna huzwa wọ́n ní rẹ̀ àdébí Musa alayhi salatu wassalam atattakhiduna huzwa ṣé o fẹ́ mú wa ní ẹgbẹ́ fún mi pa wọ́n yín dè wọ́n sọ wípé àtẹ̀sítáhàzì òbíra tí wọ́n máa sọ pé àtẹ̀sítáhàzì òbíra àwọn onímọ̀ àtẹ̀sí rẹ̀ nígbà mọ́lá ọ̀tà ara wọ́n dáwọ́ sọ pé àtẹ̀sítáhàzì òbíra ó túmọ̀ sí wípé ìstìhìzá ó ti wá látọ̀dọ̀ rẹ̀ rí nìyẹn ó tún ti bẹ̀rẹ̀ wọ́n máa mú wa sí ó túmọ̀ sí pé ẹni ẹsẹ̀ kí ó ti mú wọn sí lérí wọ́n ní àtẹ̀tẹ́kìdùnà hùzùwà ṣé ọ bẹ̀rẹ̀ sí máa mú wa pa àwọn èdè pọ́ùn ẹ wo ìwà méjèèjì bẹ́ẹ̀ lórí ó ṣe kí sọ ọ bẹ̀rẹ̀ tó lẹ̀ máa mú wa pa àwọn èdè wọ́n kọ̀ sí àtẹ̀sítà àti owó bìlà àwọn afọ́nímọ̀ tafsir rahimahullahu ta'ala wọ́n ní nínú nǹkan tó lè níbi kọ́ọ̀lù wọn tẹ̀tẹ̀ ìdùnnà òṣùwà òun náà ní wípé Allah subhanahu wa ta'ala olùlà ànábì wa Musa alayisalaatu wasalaam gẹ́lẹ́ bó la àwọn ànábì ọlọ́ngọba yòókù kúrò níbi alistihza ìmọ̀ọ́mú yẹn pa Muhyiddin ìmọ̀ọ́mú yẹn ṣeré kí yẹn ṣeré ẹni rí ẹni tó kan kó mọ̀ máwọn yẹn ṣeré ọmọ akẹ́kọ̀ọ́ mi ń bẹ ìṣesí ẹ̀ nìyẹn olùkọ́ ẹni pẹ̀lú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wọn kì í ṣáàbà torí pé ìmọ̀ mú yàn ṣeré sí nínú ìròyìn àwọn ànábẹ̀rẹ̀ sọ àwọn àbáni sọ ilé àtẹ̀tẹ̀kùnà rúzùwà tí ó máa fi wá pa méjì kí àwọn kí àwọn Musa sọ ẹ̀yà ẹ̀wọ̀n kúrá nìyí kí ló sọ qala a'udhu billahi an akuna min al-jahilin àwọn bí Musa sọ́dọ̀ sọ́dọ̀ sọ́dọ̀ ó ní mo fi ọlọ́run bá wá ìṣọ́ kúrò níbi kí n wà nínú àwọn aljahirin ní bíbà yìí bí máa náà asúfàá bí máa náà asúfàá ó fi ọlọ́run bá wá sọ kúrò níbi kí n wà ní inú ẹni tó jẹ́ wípé yóò máa ṣèṣe òkùnkọ̀ kí ló fà á tàbí sọ pé àlùjáàdù húnà bí máa náà asúfàá àìmọ̀kan sọ̀pọ̀ ní jahal àbí ignorance ṣùgbọ́n a sọ pé jahal ń bí báyìí a tún sí ìwà òmùgọ̀ nítorí pé ìgbà mí bẹ tàbá sọ pé àrùn ìsìnzá náà ó ń bí àdúrà ìjà ìkan ló jẹ́ nínú ìran àlùjáhà èyí wà wò pé à ah, mo sì wá mẹ́nìkan tó jẹ́ pé pòfẹ́sọ̀ ni ó tàbí ọ̀mọ̀wé ni o tó sì mọ́ sí kí ni o tó mọ́ máa wọ̀nyẹ́ sílé làbísọ̀ yìí pé àlùjáàlù òun náà bí máa lẹ́sẹ̀ bí àdàbí rẹ̀ bá mẹ́ ẹ̀dá àṣà ìwà òmùgọ̀ ni ó dàgbà lábí ìgbà tó máa bá ń sọ náà Qur'an fi surati an-Nisa tọ́lọ̀ máa ń sọ̀rọ̀ nípa ìtúbà innama tawbatu ala Allahi lilladhina ya'maluna as-su'a bí jahala wọ́kọ̀dún méjì àálí mẹ́lì ọkọ̀ àfidọ́mù alẹ́sàkàdámù adẹ́lú orí mímọ̀ tó bọ́ sí mẹ́sí nẹ́sàlọ́ asàlámà tàrà àfẹ́ ṣùgbọ́n lọ́wọ́ máa ní ilẹ̀ mẹ́tọ́kọ̀tọ̀ àlọ́lọ́ nílẹ̀ nílẹ̀ ya mọ̀lú rẹ̀ só àbìjàhálà ọlọ́run ní àwọn tí wọ́n ní àforíjì lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ mọ́ ń gbatúgbà wọn àwọn náà ni àwọn tí wọ́n bá ṣe ìwà ẹ̀ṣẹ̀ bìjàhálà kìí ṣe pẹ̀lú àìmọ̀kan níbẹ̀ bìmọ́lá ìsàpà tẹ́ pé ìwà òmùgọ̀ ló mú wọn wù túbọ̀ òmùgọ̀ ní pé ó lè nímà kéṣù tọ̀jẹ̀ ara sáfà gbogbo ìwà ó sì lè má nímà ara sáfà ìwà òmùgọ̀ òsẹ́ni tí ò lè wù òmùgọ̀ ẹni tó gùdù tó kàwé tó kakẹ́ tó lajú ó lè wò lùgbọ́n màmá wọ̀ bẹ̀rẹ̀ jù wọ́n sọ wípé níbẹ̀rẹ̀ lápá wọ́n ìdá kí lọ́la fún àmínú kàmà àmàlà nọ́ọ̀sì ọ̀ọ́lù ànúkùnmínú kàmà àmàlà sùfà yọ́nà máa sọ ara ìdáhùn kúkú sùfà ọ̀làkà láyé àdájọ́ sọ túnbọ̀ sí pé nínú àwọn kèfèrí sí kò sí ọ̀jọ̀gbọ́n nù òṣùpọ̀ rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ tó wà wọ́n lọ́wọ́ ní ìdáhùn mùsùfà wọ́n ní òmùgọ̀ ni wọ́n àpọ́jú èmi tó tún súnmọ́ ó ní Abu Jahal Abu Jahal Abu Jahal ẹ lọ wo in tí wọ́n pè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàbá ọ̀jọ̀gbọ́n ṣùgbọ́n ọ̀rọ̀ àbí Abu Jahal nítorí pé ọgbọ́n wo ló ń bẹ nínú òmùgọ̀ tí ó sì tọ́lọ́ واضح so قوله سبحانه وتعالى أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين الجاهلين يقول بمعنى ماذا السفهاء ó ní ọlọ́run ọba mo fi wá ìṣọ́ kúrò níbi kí n wà nínú àwọn òmùgọ̀ ẹ̀dá ànábì Musa ó sá fún nǹkan tí wọ́n fẹ́ fi lẹ́la nípa alisteza ìmọ̀ amúyàn ṣeré ọlọ́run bá pa àwọn ọ̀sọ̀ ẹ̀lú lásẹ̀ tó pa màálù kí ló fà nínú Al-Qur'an Karim Allah subhanahu wa ta'ala kò sọ in tó fà á tán ó sọ ó sọ ìṣáárà ó tọ́ka síbẹ̀ nítorí pé ọlọ́run bá fún wa lára mọ in nípa rí àyà ẹ̀ bí àyà sàn tù ṣùgbọ́n àwọn àfọwọ́nímọ̀ tẹ̀síẹ̀ wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àbùkátà sí ọlọ́run fi sọ náà kò ráhùn tó bá ń nǹkan tó sí ni kò bá ṣe kí ni o kò bá sọ ọ́ ní ló fi pé àwọn onímọ̀ bí ọ̀rọ̀ méjì gbajúmọ̀ jù nínú nǹkan tí wọ́n sọ ó ṣẹlẹ̀ lásìkò kí wọ́n ṣe kí ni o mo pa màálù alákọ̀ọ́ kọ́lá bá dùn mọ̀fà sí ní àwọn onímọ̀ tẹ̀síìdì kan sọ wípé aláàpá wọn láṣẹ kí wọ́n pa màálù látara ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ pẹ̀lú bàbá olówó kan rọ́dùnú ngọ̀rẹ́ ìmìbà Israel ọkùnrin kan tó jẹ́ abọ̀rọ̀ nínú àwọn bànú Israel olówó gan ọwá ní ọmọ òbímọ òṣèkìlì òbímọ nínú àwọn tó wá jẹ́ alásùnmọ́ rẹ̀ ó ti mọ̀ wípé ní òbímọ àwọn nílò àwọn òṣèkìlì o làwọn ògùn rẹ̀ tó bá kú apákan sọ pé ibùdó àmì yìí wọ́n ní ọmọ òkú rẹ̀ apákan ní fámìlì rẹ̀ sáàdì ló wá wò pé ah, abólówó yìí náà gbogbo dúkìá tó kólẹ̀ ó tó kú kò kú fàkọ́tàdà hú ó bá pa bàbá olówó yẹn ó ṣe kí ni pàbó olówó yẹn ìgbà tó wá pàbó olówó yẹn tán ó wá gbé òkú rẹ̀ ó lọ gbé sí ẹnu ọ̀nà ilé àwọn mọ̀lẹ́bí mi ẹ rí pé nǹkan yìí náà máa ṣẹlẹ̀ nílé ayé ọlọ́pàá ọ̀fíṣẹ́ ìṣọ́ wa ìgbà sílẹ̀ wa mọ́ wọ́n bá òkú bàbá olówó ní ẹnu ọ̀nà ilé àwọn èèyàn tó dé pé ọmọwọ́ wọn mẹsẹ̀ rúra lábàárí ọ̀rọ̀ yìí ó fi wàhálà nínú ìlú àwọn mọ̀lẹ́bí bàbá olówó yìí náà tiẹ̀ lọ pààyàn tó jẹ́ kan bẹ́ẹ̀ na farigbagbo láyé àwọn ònígbà àwọn mọ̀lẹ́bí àwọn ni wọ́n pa mọ̀lẹ́bí àwọn àwọn ó sì ní báwọn gba ẹ̀tọ́ àwọn lọ́wọ́ wọn ọ̀rọ̀ yìí ni ló bí àràyàn ló di wípé wọ́n fẹ́ máa jà tí wọ́n máa pa ara wọn wọ́n wá wà lórí ìyẹn ìní àwọn kan nínú wọn náà bá ṣèrò lọ pé à kí ni mo ti fẹ́ dogun mo ti fẹ́ dìjà láhà jàdàlá ìlànà takọ̀ọ̀tà mo lọ sí àwọn ọjà táwọn para wa táwọn bá àwọn kan tó máa fọ àwọn ara wa láti para wọn ni ẹjá lọ bá ànábì ọlọ́run ọba Musa ogun bọ́lọ̀ sọ̀rọ̀ abẹ́kọ̀ ọlọ́run ọba náà sì bá a sọ̀rọ̀ ká lọ bá kọ́bọ̀ wa bèrè lọ́wọ́ ọlọ́run ọba pé ta ló pa bàbá olówó wàdé apákan náà wọn máa tafsir aleyhi rahmatullah wọn ní ìṣẹ̀lẹ̀ yìí ló bí ìntàlẹ́bí Musa sọ yìí pé inna Allah ya'murukum àǹtàdùbáhù bàkọ̀rà ọlọ́pàá parí lásẹ̀ wípé kẹsẹ̀ kí ni o kẹpa màálù wọ́n sọ pé àná àmúrò èmi parí lásẹ̀ ń ọlọ́pàá bá ló pàṣẹ wọ́n yà bí musa bá ọlọ́pàá bá sọ̀rọ̀ ọlọ́run ní tọ̀ ń wọ́n lọ pa màálù ẹlẹ́kejì nínú ìṣẹ̀lẹ̀ táwọn onímọ̀ tafsir alayhim rahmatullah eléyìí tí wọ́n mú wá ní àlàyé lérí pé kí ni tó bí pé ọlọ́run ọba ní kí wọ́n ṣe kí ni o kí wọ́n pa màálù wọ́n ní oná alkhusuma oná ní ìjà èyí tó ṣẹlẹ̀ ìfáǹfà tó ń ṣẹlẹ̀ láàrin àwọn mọ̀lẹ́bí méjì síra wọn àwọn àwọn kan nínú àwọn mọ̀lẹ́bí kejì wọ́n ṣe kí ni o ni wọ́n bá lọ pa lóru bí kí fámìlì méjì jọ mọ́ fa ọ̀rọ̀ ẹnìkan nínú àwọn méjì jọ ń fa ọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ wọ́n bá lọ pa arákùnrin yẹn nígbà tí wọ́n pa wọ́n wá gbé lóru yẹn náà wọ́n gbé lọ sí ilé àwọn míì tí wọ́n tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹsẹ̀ nípa rẹ̀ wọ́n ní gbàtílẹ̀ mọ́ ilà àwọn fámìlì bá òkú arákùnrin lọ́dọ̀ à so ẹ tó bá wa jáde di wípé ẹ tó ṣe kí ni o ẹ tó pa ẹnìkan láàrin wa àwọn náà nígbà àwọn yàtọ̀ padà wí di wàhálà ẹni wọ́n ń ṣe làwọn kan náà kàtàkì náà fi wá di ogun táwọn para wa ẹjá lọ bá ànábì dání bí Musa kó bá bèèrè lọ́wọ́ Ọlọ́run torí pé àwọn àwọn eléyìí ń dínà ìpá àwọn kọ́lá àwọn ṣe kí ni o àwọn kọ́lá àwọn pa wọ́n ní nǹkan tó bí ìbéèrè yẹn ó náà nìyẹn afọwọ́ Ibn Kathir rahimahullah ó náà mú àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ wá ilé ìjọba ń ṣàlàyé pípa èèyàn ilé tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n àlùmọ́hí nǹkan tó dájú ni wípé wọ́n pa ẹnìkan ẹnìkan kú tá a fẹ́ mọ ẹni tó pa alukuraani sọ ìyẹn fún wa wàá dé but kí ló bí ìjọ fi pa ẹni yẹn sákàtà lọ́ọ́hù àgbà ọlọ́run bá subhanahu wa ta'ala ó dákẹ́ nípa rẹ̀ torí pé kò àbùkátà sí níta àbùkátà sí ọlọ́run sọ kí ni o ọlọ́run bá sọ fún wa wọ́n pa ẹnìkan afẹ́mẹ́ni tó pa wọ́n sì lọ bá bàbá ọlọ́ba níbi musa níbi musa sì bá níbi ọlọ́run bá ọlọ́run bá ń tọ̀ tí wọ́n fẹ́ mẹ́ni tó pa èèyàn wọn kiri kí wọ́n ṣe kiri ṣe ló pa màálù ẹ̀yin lẹ́kọ́ ọ̀rọ̀ wa bá níbi musa alayhi salatu wassalam ó sì sọ ìdájọ́ ọlọ́run bá fún yìí ṣùgbọ́n tẹ́lẹ̀ àwọn ọmọ ìṣòro ṣe rí qalu atattakhiduna uzwa wọ́n ní ṣé wà nábì Musa tó fẹ́ máa mú wa ṣeré ni qala a'udhu billahi an akuna min al-jahilin ó ní mo fi ọlọ́run bá wá sọ ọ́ kúrò níbi kí n jẹ́ ìkan nínú àwọn aláìmọ̀kan àwọn òpònú àwọn apọ̀dà àwọn afọ́nú Allah subhanahu wa ta'ala tẹ̀síwájú náà قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا ولا بكر عوام بين ذلك فقعدوا قالوا àwọn bàbá Israẹli ní alábì Musa ó dùn ọ̀lànà wọ́n ní báwa sọ fún ọ báwa bẹ ọlọ́run ọba rẹ kí bá sọ ní àwọn oṣù ṣáájú kọ́ọ́lù òdòkòlẹ́dẹ́ rọ̀bà ẹ rí i pé ìwò mùgọ́dẹ́ ni báwa sọ fún báwa bẹ ọlọ́run ọba rẹ ẹ wà múṣe yorùbá yìí lẹ́nà mẹ́rin ó ṣàlàyé irú màálù wo ni ń sọ ah, ọ́ lọ́ọ̀ ní ẹ̀ka mọ̀ọ́lù ó ṣe dípẹ́ ń bèèrè pé irú màálù ní ìṣẹ́lẹ̀ ọ̀dọ́ta pẹ̀rẹ̀ léyà abẹ́ẹ̀kọ́ wọ́n bèèrè pé ẹjọ́ ṣàṣe láfẹ́ pẹ̀rẹ̀ léyà ẹ̀ ṣe ó gbọ́dọ̀ jẹ́ wípé ẹran yẹn ó wá láti Kánò ó ti dé kórí wọ́n ẹ̀sẹ̀ bí bàbẹ̀rẹ̀ ó tó lọ lọ́rẹ̀ ẹ̀ ṣà pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ fún àwọn ọ̀sùn kan ọ̀rù ìdùkọ̀ lọ́dọ̀ kó ṣe kí ni o kó ṣàlàyé irú màálù tí ń sọ ààbà tọ́lá lẹ́yìn sàlá wájú ìbéèrè tẹ́ ń béèrè kò sí bùkátà àìmọ̀kan ìfẹ́ inú àgbọ̀n inú mú yín béèrè olùbèrè wọ́n ní jẹ sàárì wọ́n béèrè bẹ́ẹ̀ kí ni jẹ sínú lẹ́yìn tó bá lu dàbínú tàbí omi jẹ tó bá wọ̀ wọ́n béèrè pé ṣé tó yẹn wá fún chicken jẹ ńkọ́ ṣé sàárè yẹn ṣé wọn bọ̀ ládàá ṣé òun yẹn lórí chicken jẹ ọlọ́run kọ́ ọmọ tó bá nípa ṣe nǹkan ẹ má jẹ́ ká máa béèrè ìbéèrè tí ò bá làákà ìmú àbéèrè jù fa innama ahlaka alladhina min qablikum kafaratu masailihim wa ikhtilafuhum ala in tó pa àwọn tó sáájú yí rẹ àwọn bàbá ìsìláyé kẹsàn-án tó mọ̀sá rẹ̀ ìbéèrè àpọ̀ àpọ̀jù ó ń bẹ̀ẹ́ fún àmàmẹ́sì Allah subhanahu wa ta'ala ní qalu lana rabbaka yubayyin lana ma hi wọ́n ní bẹ́ẹ̀ bí ọlọ́run ọba ó ṣàlàyé irú màálù fún wa al-baqara baqara al-baqara màálù màálù jẹ́ amọ̀tẹ́gbẹ̀ ní màálù yóò bẹ̀rẹ̀ wọ̀ ṣùgbọ́n torí pé ẹ̀dá tó ní àyàkókò nàkí ṣòfẹ́ rọrùn wọn ni mọtíṣà rẹ lé oníṣẹ́ mathematics ta gbogbo mọtíṣà ẹni tíṣà tó bá tọ̀hún àgbẹ̀ tó ṣe kí ni ó pọ́nlé onídìí àlàyé ẹ ṣe tíṣà tó bá wọ agbádá ẹni mo ní kọ̀ọ̀dà dígí àmúṣe sọkọ́ ní pọ́n olùkọ́ rẹ lé olùkọ́ kẹ́lìmọ̀ olùkọ́ gbogbo ẹgbẹ́ ti dólùkọ́ lọ́sẹ̀ kí ni ó pẹ̀lú ó ní sí àfọ́kúra wa ààrẹ ìrìnàpá àwọn ilé ìdúkúra àwọn ẹ̀kọ́ wa wọn ní English jargon ààrẹ ò bùkátà sí so ọlọ́run bá ní ẹ̀ka màálù màálù màálù jẹ ẹ bùkátà sí ẹ̀ka bẹ̀rẹ̀ pé irú màálù wo lọ́dún ká pa ṣùgbọ́n torí pé ẹ jẹ́ aláìmọ̀kan ẹ jẹ́ ẹ jẹ́ olùsàyàkókò ilẹ̀ kí sófin ọlọ́run ọba ẹ̀bì wọ́n bèèrè pé èrò màálù kí ọlọ́run bá sọ kọ́ọ́lẹ́ kọ́ọ̀lá ayé kọlọ̀bọ̀ tààrà ọlọ́run ọba ní àbí musa tó bá wọn bèèrè lọ́wọ́lọ́ àwọn ìwé yìí irú màálù wo ni kí àwọn pa ò lọ́pọ̀ ọjọ́ orí o ọlọ́ni iná àbákọ́rọ́ tó láfàárígún wà làbíkùrùn yọ́nà bá sọ ọlọ́ni màálù kan ni láfàárígún lákẹ̀bírún wà làbíkùrùn kọ́mọ̀ jẹ́ arúgbó kùjọkùjọ nínú màálù wàlá bíkúrún ó sì má jẹ́ ọmọge alẹ́tìlátẹ́lẹ̀t tí ó ti dìbọn tí ó sì ṣègbè lọ ọmọ jẹ́ màálù tí ó ti gùn tí èbí ma ó sì má jẹ́ arúgbó kùjọkùjọ ọlọ́run ni àwa ló ń àì wàsàtún bẹ̀yìn kó jẹ́ màálù tó wà láàrin méjèèjì kó dágbájú kò kéré jù fàfàálù máa tún màrò fàfàálù máa tún màrò ọlọ́run nítọ̀ àti dáhùn bẹ́ẹ̀ béèrè ẹ ṣe nǹkan tí wọ́n pa yín láṣẹ ní mọ̀ sí kò jù wà wọ́n béèrè pé kọ́lọ̀ ń wa kó sọ́rú màálù kí lọ́ọ̀ bá sọ kí ló túmọ̀ rẹ̀. bákan náà tó jọ màgé kí ló wà jẹ́ àwáánú kó wà láàrin méjèèjì yẹn kó dágbájú fáfàánú máa ìtọ́lọ̀ ọba parí láṣẹ ẹ̀lọ́ṣẹ́ kí ló yẹ kí wọ́n ṣe dẹ̀mọ́ ẹ̀ka lọ wá màálù kásì lọ dùn aláṣọ àwọn onímọ̀ ní tọ́lọ̀ bá sọ fún wọn bíbá yìí òun náà ni ìròyìn màálù yẹn nípa ọjọ́ orí rẹ̀ ní màálù yẹn mo sì máa rí kí ló ń jẹ́ ká mọ̀ wípé fáárìbù yẹn ní tó ti dàgbà ní iná ni mọ̀kọ́ bá láì ló kí ni mọ̀kọ́ bá láì bíkùrù ọ̀tọ́ sọ pé bíkùrù yẹn láfáárìbù wàlà bíkì so ama maana fárígù yẹ ìmọ̀dá bí mọ̀kọ́ bàálà àwọn bí mọ̀kọ́ bílà pẹ̀lú èyí tó dojúkọ ó jẹ́ ìdàkejì rẹ̀ so nígbà tó jẹ́ pé bíkùrù èyí tí ò tí lóyún tí ètí dùn ajẹ́pẹ́ fárígù yóò máa jẹ́ alùmọ̀sínà tó kẹ̀bíra alùmọ̀sínà tó kẹ̀bíra èyí tó ṣe kí ni o èyí tó ti lọ́jọ́ lórí tó ti gùn tó sì ṣe kí ni ó ti dàgbà sọ́nà ní kẹ́ mẹ́pa ìkankan méjì kí wọ́n wá èyí tó bá wà ní ìtàpásítì tó wà ní àárín méjì kọ́wùlù wọn fàfàálù máa tún mọ̀rọ̀ mímkàlá mi nàbí ìlà ìmúsà àlùsọ̀tọ̀sì wàdé nínú ọ̀rọ̀ ànábì Musa àlùsọ̀tọ̀sàlá òní máa tún mọ̀rọ̀ ọlọ́run bá ní kí wọ́n ṣe kí ni o kí wọ́n pa màálù láfárídún wàlà mikro àwọn àmọ́ mẹ́rin lára àṣẹ ọlọ́run wa ni ẹ̀yin ìjọ mi wọ́n fà wọ́n ló máa tó ẹ̀ wá lọ sí ní ti ọlọ́run bá rẹ̀ yín àlàyé wa قال إنه يكون إن إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا àwọn àlọ́ Ísírẹ́lì wọ́n ní tọ̀ adúgbò ẹ̀sìn ànábì ọlọ́run agbọ́ntẹ́wé ó dòwò lánàá rabbak túbọ̀ abẹ ọlọ́run ọba ààrẹ ẹ̀fọ́n ní musa kì í sòrò alẹ́ ìṣẹ́lẹ̀ tó sẹ́yìn bá abẹ ọlọ́run ọba ààrẹ alólùsọ fún wa nǹkan tí wọ́n bèèrè wà fún Musa kọ́ bá àwọn bẹ̀rẹ̀ ọlọ́run ọba tí ó sì dáhùn. Náà lànàsíbírà kọ́ọ̀lù ní ọ̀lànà rọ́bìnàkà yóò bá yìí lànà máa ọ̀là kan láwùrọ̀ ha àwọn ọmọ Ísírẹ́lì nítọ̀ àtìgbọ́ yìí jẹ tó bá bí ọlọ́run ọlọ́run bá rẹ bá bèèrè lọ́rọ̀ yìí pé kí ni kọ́lọ̀ màálù yẹn máa jẹ́ ìbáyé ńláná máa là òhà àwọn èèyàn bẹbẹ o ẹlòmíì ń bẹ yóò máa béèrè béèrè ẹjọ ṣé èèyàn lè wọṣọ tó bá jẹ green and white kí ẹ wá wọṣọ yẹn lọ kí id wọn ni ó wọṣọ ó wá id wọn sì gbé wọn jẹ mú kalẹ̀ fún ọ nípa wọn aṣọ lè dìbò aṣọ yìí tó lè wọ. ṣùgbọ́n náà kọ́ máa béèrè ìbéèrè jacobs ní mo béèrè ẹlòmíràn lò wípé làákàrẹ̀ o òun prúfù pé òun jẹ́ àgbà lápòjú rẹ̀ agbọ́nínú tàn lẹ́nu ọmọ wa ọmọ ọlọ́ta wọ́n ní ní ọdún kan níjọ́ nǹkan mọ́ ṣe wá sí ìta gbangba lálẹ́ ayé ò tí burú tó bá gbà náà ṣọ́ alálẹ́ àwọn àfáà ṣe wá sí i wọ́n gbé wá sí lọ síbi open space wọ́n ṣe wá sí lálẹ́ wọ́n lẹ́nìkan wá béèrè béèrè nígbà tó parí wá sí láwọn afáàní píkọ̀ aló nídìí aló fẹ́ béèrè béèrè níjọ́ náà wọ́n sì sọ̀rọ̀ nípa ìjẹ́ ìwọ kẹ́ẹ̀mọ́ ọmọ ọtí àti gbogbo nǹkan tó wá súnmọ́ ọtí bí ẹ̀mú ẹ̀dùn káwá béèrè pé ẹjọ́ ẹni ká má ọtí wọn níbẹ̀ ẹni ká má ẹmu wọn níbẹ̀ but àfà ṣé ẹ máa ń di epo pa wọn níbẹ̀ ọ̀nà epo pátẹ̀ ń jẹ sí ẹ̀mọ̀ pé ara bẹ́ẹ̀ kí ni pupa àmọ́ ẹ̀ ọ̀pẹ pamkini pamkini wọ́n ní ara ọ̀pẹ inú wọn ti rí epo pupa ń bọ́dọ̀ ti rí ẹmu ara ọ̀pẹ náà burúkutu ẹ sì wá ní ẹ máa jẹ epo ẹ sì ṣe kí ni ẹ sì mú ẹmu ṣẹlẹ̀ pé orí bèrè bèrè lójú ẹ̀ ó rò pé òun nílà káyì àbí àwọn afa wa ìbéèrè tẹ bèrè dáa a sì dá àwọn àwọn èèyàn ti parọ́ pé ah subhanallah ṣé ìbéèrè yóò ní gbé àfa ṣubú báyìí ṣùgbọ́n àwọn ènìyàn ọlọ́run ọba ọlọ́run ọba ni máa ń darí wọn afa wa ni ẹ kú béèrè ìbéèrè tẹ bèrè dáa èmi náà fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ó dẹ̀ bèrè ǹjẹ́ níyà ó ní sẹ́ni kan bẹ̀rẹ̀ ayé tí òbí yà ẹni yà ǹjẹ́ ẹ ṣe kékeré wọn ni bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ jẹun lọ́dọ̀ ya yín fún ọdún méjì àkọ́kọ́ àbí ọdún kan àkọ́kọ́ tẹ́pẹ́ ẹ̀ lè jẹ nǹkan míì àfi oúnjẹ tó wà lára ya yín ó ní bẹ́ẹ̀ ǹjẹ́ ìyá yín máa ṣe gbóṣù ó ní bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ lè gbé nǹkan oṣù ya yín mu ẹ má fọ̀ ó jọra wọn àbí ó jọra wọn náà gbèsè bí ara ẹnìkan náà ó ní oúnjẹ tó máa ń jẹ ó ti jáde ara that same person náà ó ní ẹnìkan tá a sọ pé ti jáde ara ọ̀pẹ ó lẹ́mu ti jáde tó máa ń pè ní ara ara ọ̀pẹ ó lẹ́mu pa ti jáde so náà sọ ṣẹ̀rí ó jọra pọ̀ fàbúyì tàbí wàlúwàhùn làyà àdéhùn. so dẹ̀lílù àwọn pápá ẹni dẹ̀lílù akíní ọ̀rọ̀ làákà ìlú òun nídìí ẹ̀rí fún làákà ìlásán lónìí tó àwọn ọmọ náà sọ̀rọ̀ yìí ìṣesí wọn nìyẹn ìṣesí wọn kò ní kẹlẹ́mọ̀ lánàá ẹ̀ka bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́kẹ́ ó ní sẹ́yìn bá sọ pé bàbá àná sọ̀rọ̀ àti à ń sọ àwọn ẹlẹ́kẹ́ ẹlẹ́mọ̀ yìí pé àwọn èèyàn máa ń béèrè béèrè nígbà míì ìbéèrè àgọ̀ ṣùgbọ́n onímọ̀ tàbí akẹ́kọ̀ọ́ mímọ̀ ìwọ náà gbọ́dọ̀ wà prepared kọ́nà kó sì máa fún ọ ní alhikma ọmọ yóò ta alhikma ọ̀pọ̀lọpọ̀ ó ti àfẹ́ so hikma ni bàbá yẹn ti dá àmì yẹn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bọ̀ lánàá nǹkan abẹ́rẹ́ yìí ṣé bá a sọ pé wọ́n ní hadith wa ìpè bàbá ànábì ní hadith wa ìpè abi wa abuk fìlà bàbá rẹ̀ àti bàbá rẹ̀ nínú ni wọ́n jọ wà sí bá sọ bàbá bàbá rẹ̀ sọ́lá sọ́lá sí Islam ó sì wá ń jẹ́ Abdullah kí ló kọ́ kí ló kọ́ bàbá nàbí ó sì ń jẹ́ Abdullah tí ò bá sin ọlọ́run ọba wọ́n sì ń pè ní Abdullah ó rí pé ìrònú kan ní ẹsẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà dẹ́kun kí láti dàgbò. tá lọ́wádìí tó fi dà lóhùn iṣẹ́ làákàyè kí ló fi dà lóhùn. ọlọ́wọ́ bá ní àwọn Banu Israel wọ́n ní ud'u lana rabbak yubayyin lana ma lawnuha. àwọn ọmọ Banu Israel wọ Musa báwa bí ọlọ́wọ́ bá rẹ kó sọrú kọ́lọ̀ tí màálù yẹn máa ní fún wa irú kí ni o ṣé funfun kọ́ jẹ́ ni àbí bíláàkì àbí alárànbarà kọ́ọ́n àbí mọ́tà tó bá ń bẹ̀rẹ̀ wọn innahu yaqul ọlọ́run bá sọ pé innaha baqaratun safra faqi'un lawnuha tasurru an-nadhirin ọlọ́run ni tọ̀ ẹ tó fẹ́ mọ kọ́lọ̀ rẹ̀ ọlọ́run ní kí wọ́n lọ wá bákọ̀rọ̀ tó ń sọ̀fọ̀rọ̀ ọlọ́run ní kí wọ́n lọ wá màálù tó jẹ́ sọ̀fọ̀rọ̀ kọ́lọ̀ wọ́n ní sọ̀fọ̀rọ̀ ní yorùbá rẹ̀ ìtí wọ́n ẹ̀rí pé tó kà bọ̀ sọ́jà tó bọ́ sí ọjà wọ́n lè rí ẹni màálù bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ nà ṣùgbọ́n ìgbà tí wọ́n fúlẹ̀ ẹ̀rí pé ìbéèrè yìí wọ́n fi fúlẹ̀ mọ́ra wọn ni tashadud ẹ nígbà tí wọ́n ṣe ṣe ìyẹn lè fi síbi jẹun onírara tó bá fẹ́ mu ògì gbóná kọ́ ẹ̀rí pé yóò ẹ́ ẹ́ kó fi síbi rò ó ọ̀ṣẹ̀ wàá gbé mu ṣe kò lè fi síbi gbé sẹ́nu hmm, ó kàn fi rò torí pé gbóná náà téèyàn bá ti ń tàṣàdù tó ti ń ṣe tó ti ń kùn kan lé yóò máa fúnlẹ̀ mọ́ra rẹ̀ ayé wà ní nílá wọ́n ní ah, brother Ishaq ṣe èyẹ́ ni wọlé sí òun wo náà pé àwọn kèfèrí àwọn náà ṣe kí ni àwọn náà máa wọlé sí àwọn àwọn kèfèrí ah, so òun wá aṣọ tó jẹ́ pé àwọn mùsùlùmí kan náà máa wọ̀ ẹ̀rí pé ìgbà kan táwọn tẹ̀blíkì kọ́kọ́ dé irú aṣọ ọ̀sán mọ́wọ́ tí ẹ bá wọn ẹ bàbá náà irú aṣọ òun ní sọ kristal irú aṣọ òun mọ́wọ́ náà ẹ bá ẹ bá tẹ̀blíkì nígbà tí wọ́n dé ń wọ tẹ́gù ẹ bá ẹ bàbá náà. ìjọba wọ̀nù so wọn kàn wá pẹ́rù tọ́jọ́ yí pé ìmí ìwà ń bẹ nínú mùsùlùmí kò tiẹ̀ tún nílọ ṣòkòtò ó ti ká yóò ti ká ní ẹ̀yìn yóò ní pé torí pé aṣọ ìráyé sá ni aṣọ kí ni ìráyé sá àlèsì àkàrà àwọn yahudi aṣọ táwọn yahudi wọ̀ wọn ò fẹ́ jẹ́ yahudi No, ọlọ́dọ̀dọ̀ wọ́n sọ fún abẹ́ kámọ̀jọ yahudi àbí wọ́n sọ bẹ́ẹ̀ but ṣé kọ̀tọ̀ kámọ̀jọ yahudi tó bí pé yahudi jẹ láìsí àmì jẹ àìsí ṣe àpótẹ́ ìfà máa balẹ̀ yóò sì lọ́sẹ̀ pé àwọn ah, àdébìnrin ká máa jẹ yahudi àdébìnrin sì fẹ́ kó mọ so òun ò lè jẹ wọn ẹ̀yìn jẹ láìsà ìmì jẹ láìsà wọ́n ní sípàgì nǹkan kan ní kí n jẹ́ nípa ọ̀rọ̀ ìlú mọ́jẹ́ níbi sọ fún wa pé ká má máa ju àwọn Yahudi níbi láì fún máa kọ́ lápá àwọn Yahudi wọ́n ní máa kí kọ́ ní ara omi náà rà kọ́ àwọn Yahudi náà ẹ̀ rí pé ẹni yẹn wọ́n ní ra búrọ́ọ̀ṣì kọ́ ní àpò òun ò lè kí lórí táìsì torí pé àwọn Yahudi àwọn ọ̀sẹ̀ àwọn náà sì fi sílé ìjọsìn wọn ẹ̀rí pé ẹni yẹn kí ló padà ṣẹlẹ̀ sí ẹ̀sìn ó padà borí ẹ̀ páyá òní rí kẹ̀kẹ́ sí ayé rẹ̀ yóò bàjẹ́ tó tó máa ní pé ká mẹ́jọ àwọn Yahudi wọ́n sọ nǹkan tí wọ́n sọ fún wa wọ́n lò lè wà nkàrà tó bá àwọn Yahudi ń wà báwọn Israẹli náà ń wọ̀ láà wọ́n èé fún báyẹn kàṣábù pé ẹnìkan jọ ọjọ́ Yahudi ẹnìkan ṣe bí wọ́n wọ́sọ Yahudi wọ́n èé fún báyẹn libaṣu ṣúrọ aṣọ gbajúmọ̀ wọn èmu báyìí gbogbo lórí ìtàwọn abit ó dà wọn fà ṣọlẹ ní ọkàn jókòó rẹ nǹkan tí ẹrọ gan náà pé school uniform àbí school àbí madrasa uniform kò lè da kò lè bá ṣẹlẹ̀ àmọ́ torí pé yóò mọ bọ sábẹ́ libaṣu ṣúrọ aṣọ ìgbajúmọ̀ torí ẹ òun rí pé kò lẹtọ kò lè lọ báyẹn àwọn yahudi náà máa ń sìnkú ọlẹ bá ṣọ láà láà bàbá àwọn yẹn fẹ́ sí ìyàwó wọ́n máa bá sọ ẹbí wọ́n ní pé ah aṣọ ẹbí yẹ àtọ́ ní pé kò ẹ̀yẹ́ ni má láì kẹ̀kẹ́ ìláì kì máa wà kó ẹ̀yẹ́ ni má pàṣẹ lálẹ́ ọ̀pẹ́ lè bá lóòótọ́ lódodo àwọn mímọ̀ tó yẹ kó ló fi fọ́ọ̀mù kíláàsì ṣùgbọ́n sí àlè àmọ́mọ́ rẹ̀ sí àlè sọ́ọ́dí general so báwọn nǹkan ṣe nǹkankan àwọn Yahudi ṣe nǹkankan àbáwọn ọ̀nà alùpùpù bó ṣe kankan àbí àwọn èèyàn kan àwọn oníbìdà ṣe kankan kò tí ì sọ nǹkan yẹn di bídà làwọn jèrè ọmọ àkèsára tàbí náà wọn náà wọn lọ tẹsán dùd àlùkébà ni mo wọ̀ yìí nílẹ̀ Yorùbá wọ́n ní àwọn àfáà ah, àwọn àfáà wọ́n ní àwọn bídí àrẹ́mọ̀ wà nígbà ah, káyọ̀ ẹ̀kọ́ nígbà tó jẹ́ lẹ́sìn náà so àwọn nǹkan yìí abọ́dọ̀ máa mọ̀ ẹ́ nítorí pé bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ ó ní nǹkan tuntun ló ń dé táwọn yóò gbé jáde nípa ẹ̀sìn wọ́n kàn sọ pé lábẹ́ pé àwọn pèpè súnà lábẹ́ pé àwọn ń pépè sí islam wọn mọ mú nǹkan míì nǹkan tí ò lé wọn mọ mú lé àwọn bàbá ìsọ̀rọ̀ yẹn wọn ní kọ́lọ̀ ọba kó sọ irú kọ́lọ̀ màálù wo lọ́dà wọn pa kọ́l ọlọ́wọ́ ní ìnáwó yẹ̀kọ́ ìnáwó abákọ́lọ́ tó sọ̀rọ̀ aláwọ̀ kí lè pe àwọ̀ ìṣúrú òféfé tó ń yẹlò eré ìjà yìí pé ẹ gbọ́dọ̀ pa nǹkan míì o ẹ gbọ́dọ̀ pa kọ́lọ̀ míì ọlọ́run tó wá fi kún wípé fáàkìrún làónú ha mọ́nà fáàkìrún làónú ha sọ́ọ́fí kò gbọ́dọ̀ tún ní àwọ̀ míì lára ó gbọ́dọ̀ jọ pure sọ̀fra sẹ́mi yín pé ìtẹ́ béèrè yòókù sọ pé ìgójú wá ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó níwọ̀n òbúrọ̀ pa aláwọ̀ míì tó yàtọ̀ sí nǹkan tó náà bá sọ gbọ́dọ̀ wà sọ́ọ̀fì ya ká mọ̀ pé kọ́lọ̀ kìí ṣe pé ọbẹ̀ fara jọ sọ̀fúrọ̀ náà rárá òun o kọ́ jẹ́ fáàkì òun láwùrọ̀ tó tẹ̀yìn bá ti rẹ̀ rà sọ̀kọ́lọ̀ wò lólè tí òun lẹ́sẹ̀ mọ̀ bèrè ọmọ jọ ọmọ jọ kiri kan ọ hmm, gbọ́dọ̀ clear tẹ́lẹ̀ tó bá ti rí ọlọ́ni tẹ̀sọ́rọ́ Allah subhanahu wa ta'ala ni wípé gbogbo ẹni tó bá ti ń rí báyìí yóò mọ wọ̀ wọ́n lójú yóò rẹwà débi pé bí ìrìn bá rí gbà á náà ṣàlà ó mọ olú ìgbésẹ̀ kí ni ó ti ń dáhà lọ́rọ̀ ó gbọ́dọ̀ jẹ́ èrò ìbálò yẹn alimari wa dá so nǹkan méjì ní Allah subhanahu wa ta'ala nǹkan mẹ́ta ìní ìròyìn tó wá fún wọn alákọ̀ọ́kọ́ ó jẹ́ bákọ̀rọ̀ tó sọ̀kọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì fáàkì ọ̀làwùn ẹlẹ́kẹta ẹ̀sùrú àdìnàdì níbi kọlọ̀ ìròyìn mẹ́ta tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó fún àwọn àbànú sọ ẹ̀ níbi kọlọ̀ màálù ilé tí wọ́n pa ọlọ́wọ́ bá ní kó jẹ́ wípé yóò jẹ́ aláwọ̀ fèfè táwọn yẹn pè ní àwọ̀ ìṣúrú bákan náà kó jẹ́ wípé àwọ̀ yìí yóò clear nípa rẹ̀ bákan náà kó wọ ojú táwọn èèyàn bá rí náà àyà tó tẹ̀lé tó dá sùkú. ara o kọ́ọ̀lù dùn ọ́nà rọ́bà kan ìbẹ́yìn lánàá máa yí. kọ́ọ̀lù dùn ọ́nà rọ́bà النار وتنتهي قال إنه يقول إنها بقرة لا تخرج الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كانوا يفعلون وإذ قتلتم نفسا فادارأتم فيها Allah ní àwọn bàrẹ Israel wọn ò tún ṣe tọ́lọ ní wọ́n ṣe o wọ́n ní wa Musa ó dé ọlọ́nà rọ́bà tó bá di bẹ́lọ̀ lẹ́ẹ̀kan sí yorùbá yìí ńlá nàìjíríà yìí kó sàlàyé dáadáa kó tọ́lá yìí yẹ̀ sí náà ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n àmàlẹ́ sọ ọlọ́run ó tún ọ̀rọ̀ yẹn kó tún ó tún ọ̀rọ̀ pé gbàmí ìlànà mú títà ṣeré ó ti yẹ o ọ̀tún ẹ ẹ tíkà ní sóyè òye ẹ tó ṣàlàyé náà tíkà ṣàlàyé ó ní ẹjọ ẹ tó túbà tó ṣàlàyé náà wọ́n ń béèrè ìbéèrè àfọ́nù wọ́n ní kọ́ọ̀lù ọ̀dọ̀kọ̀lá rọ̀ bá kí n bá yé ládàá máa wọ́n ní bá abẹ́ ọlọ́run ọba ó ṣàlàyé fún wa irú màálù gangan torí pé máa yàtọ̀ sọ́mẹ̀ àìsùn àmẹ̀ irú sẹ́wọ̀n ni màálù yóò máa ṣe inna al-baqara tashaba alayna torí pé irú mọ̀rú tó lọ́dẹ́ apá gan òye wa mọ́ ó ti dàrú mọ́ wa lójú Allah ni wa inna insha Allah la muhtadun wọ́n tọ́lọ̀ ń bá sàlàyé irú iṣẹ́ tí màlúù yọ̀ mọ̀ sí fún wa a mẹ́nà a lè ṣe kí ni o a lè pa màlúù kó ṣe kí ni o tọ́sọ. bọ́tà àwọn ọmọ àwọn ọmọ náà sọ ìwọ̀n mẹ́nà wọ́n kà sọ bẹ́ẹ̀ فأجابهم ربهم سبحانه وتعالى أنا ما تدعم له قال إنه يقول إنها بقرة لا تنفيب الأرض ولا تسقي الأرض ولا تسقي الأرض مسلمة لا wọ́n ní ọlọ́wọ́ bá ní tọ̀ inna qala Musa sọ fún ẹgbẹ́ inna wu yaqul innaha baqaratun la dhalulun tufiru al-ard wala tasqi al-harf musallamatun la shiyata fiha Allah subhanahu wa ta'ala gbọ́sẹ̀ gbélé ọlọ́run náà gbélé fún wọn ọlọ́run ṣe tẹ́tú bẹ̀rẹ̀ kó sùwàlà ọlọ́run kánà kánà bíi Musa sọ fún wọn sọ fún wọn yìí pé innaha baqara sọ fún kí màálù ta ní kí wọ́n pa yìí ta ní kí wọ́n pa ní ìsìn kọ́ jẹ́ èyí tó jẹ́ pé láàzà lúlú ìkìlàl àyà ìkìlàl àyà. sọ fún ẹgbẹ́ màálù ta ní kí wọ́n pa kọ́ má jẹ́ màálù tó ti yẹpẹrẹ kí lọ́wọ́ gbàdúrà pẹ̀lú yìí látàlú lónìí yàní àwọn onímọ̀ tafsir rahimahumullah wọ́n ló túnbọ̀ ní pé kọ́ má jẹ́ màálù tó di tó ti jẹ́ wípé wọ́n ti fi roko roko roko roko roko tẹ́mi ẹ̀jì bẹ́ẹ̀ bọ́ bákan náà wàlá wàlá tẹ́sìkìl harufa wàlá tẹ́sìkìl alharufa

ó rí pé tó bá ti lo màálù láti fi dáko àbó ti wẹ́tò kó dáadáa ẹ rí i pé yóò ti lálẹ́ wùlà ọlọ́run mùsàlùmí àmàtù kó jẹ́ èyí tó ti là níbi àléébù lá àhá làásìyà tàfihàn yẹn ni wípé kọ́mọ́ ní àpá kankan lára kọ́mọ́ ní àwọ̀ kankan lára tí ó àpá tí ó wà fi yàtọ̀ sí àwọ̀ àkọ́kọ́ tá a sọ kẹrọ fam náà ọlọ́run ọba ní. ajá pé kìí ṣe pé yóò ní yẹ́lò tó wà ní ẹ́ yẹ́lò ní nẹ́bọ̀t black díẹ̀ kan wà bí abẹ́ ti ń roko ló fara kọ́ tí yẹ́lò yẹn fi ẹni pé ẹni bá pupa tí black níbẹ̀ fi wá dápọ́n ara o kò gbọ́dọ̀ ní funfun kò gbọ́dọ̀ ní láàfin ha ayẹ̀lá òun kò gbọ́dọ̀ ní àwọ̀ míì rárá àmàmì sọ̀rọ̀ yìí wọ́n ní àlàáná wọ́n ní ìsìn ó ti wá yé wa báyìí àlàáná nísìn báyìí ó jí tàbí hàk ó ti wá sàlàyé dópin báyìí àwọn náà rí pé wàhálà ti dé àwọn afọ́nimọ̀ tafsir wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ Israiliyat ni wípé ńgbà tí wọ́n ó wo màálù tọ́lọ́ sọ fún wọn ẹ̀ kí ni ìròyìn tó fi ròyìn ẹ̀ kí ni ìròyìn tó fi ròyìn ẹ̀ lákọ̀ọ́kọ́ kọ́mọ́dé àgbà jù oṣù fẹ́ kéré jù bákan náà ńkọ́ sọ̀fúrọ̀ fàákù lánàá ha ẹ̀sọ́rọ̀ dàbí bákan náà ńkọ́ ládàá lóòló tòṣìlẹ̀ àrùn wàlátàṣìlẹ̀ àrùn musallamatun la shayta fi gbogbo ọ̀rọ̀ yìí àwọn afọ́mọ̀ tẹ̀sílì ni wọ́n wá òpé ha níbi afẹ́fẹ́ wá máa rú mọ́ lólè ìlọ́wà yìí àwọn míì nínú wọn wọ́n ní wọ́n rí màálù yẹn ìlà ìdàrọ́jòlè báàrìnbẹ̀ òmìnirì ṣùgbọ́n ìkàyà ti làwọn lè wọ́n ní màálù yẹn wọ́n rí irú ẹ̀ àyàfi lọ́dọ̀ ọkùnrin kẹpẹ́rẹ́ gbogbo òlú tó jẹ́ ẹni re tó máa ń ṣe dáadáa pẹ̀lú ìyá rẹ̀ o ló nímọ̀ ló tó ṣe kíni o tó ní gbogbo qualities yẹn dára ṣùgbọ́n eléyìí tẹ̀ pé ààrin ló kura hàn ṣùgbọ́n àwọn olùkọ́ àkọọ́lẹ̀ wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ náà ti rí wọ́n ní wọ́n lọ wọ́n kí wá wọ́n á ní èlò ló wà gbà wọ́n náà ìmájì ká níwọ̀ gẹ́ni tẹ́gbọ́n ọmọ pé gbogbo olúfẹ́ ra nǹkan lọ́wọ́ rẹ̀ ilẹ̀ yìí nìkan ìwọ̀n nìkan ló nílẹ̀ àwọn ènìyàn tó máa ń gbé máàsì

wọ́n ní pé ọ̀dọ́ ọkùnrin kan náà ti rí tẹ́gbọ́n tó wá sọ òun anìkálẹ̀ fẹ́ kí òun máa òun ṣe kí ni o kóhùn ó ta màálù yìí fún yín ẹ lọ wá àpò tó tó sáìsì màálù yìí ẹ wàá lọ rọ góòdù síbẹ̀ tó yé nìṣẹ́ tó góòdù bá ti wá kúrò ẹ̀ tó ti sáìsì màálù yìí ẹgbẹ́ wa so ìgbẹ́ màálù yìí odolówó àbí odolówó oyé ṣùgbọ́n eléyìí gbọ́dá ti rí ọ̀dọ̀ àwọn Israẹli yáàtì ànípè nírọ́ ànípè lóòótọ́ ṣùgbọ́n náà wò ṣe kíni o kò sọ ìyẹn fún wa. bó ti àjẹ́ wípé ó fẹ́ súnmọ́ lọ́dún tọ́lọ́ torí pé ká lóòótọ́ ni ó súnmọ́ kọ́nà ọ̀bọ̀ sọ fún wa mí torí pé kì bá tó jẹ́ ẹ̀kọ́ wò làbá mú bẹ̀ ẹ̀kọ́ wò làbá mú bẹ̀ ẹ̀ àti kọ́ yẹn tẹ́lẹ̀ ẹ̀kọ́ wò làbá mú níbi pé ntẹ́ni yẹn sọ lójú wọn ṣe àti nǹkan tó náà ní àti bó ti jẹ́ pé ọ̀dọ́ rẹ̀ ló fọ́ọ̀sì bí rúlù wà nìyà àbárí ẹ̀kọ́ ìmọ̀síláṣí ìyá ẹni ń bẹ̀ sóyé ṣùgbọ́n ọlọ́run bó ṣe kí ni o ọlọ́run bó sọ ọ́ so àwọn tàfàṣì ìrọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó wá lérí wípé bóun ni wọ́n ṣe rà ṣùgbọ́n asábẹ̀kú wọ́n ṣe kí ni o wọ́n wá wọ́n ṣe kí ni wọ́n ṣe rà á ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní kí wọ́n lọ rà á wọ́n sì wá rà kọ́ọ̀lù àlàánà jí ìbìlẹ̀ hàk wọ́n lè sí ọ ẹ̀sẹ̀ fún àlàyé tó kó wá ní o. àlùmọ́ọ̀nù bá gómìnà sọ ló kẹta síwájú yìí wípé fatọ̀làbúhà nígbàtà sọ láì fún wa bẹ̀rẹ̀ sí wà máa ń lè káàkiri fàlàbíyà jìdú bìkà máa ní wàsíkìhà wọn wá rí màálù tó ní kọ̀ǹpìlìtì ìròyìn lára ìlà àyàfi má àlùfátà lọ́dọ̀ ọmọkùnrin kan fàṣìlàbúhà wọn bá rà á bìbí ní màsíkìhà dàbà pẹ̀lú ní tó tó sáìsì rẹ̀ ní gold bẹ̀kẹ̀tẹ̀ rahimahulá ọba àwọn ọmọ dàbísírì mí náà kálukú wọn náà mú bí wọn sì làwá asábẹ̀ fún wọn wá màálù yẹn wọn wà kàn ṣùgbọ́n ṣé yóò rọrùn láti mú màálù yẹn kò lè rọrùn. ọlọ́ni fàdàbàhùhà wọ́n bá wá pa lẹ́yìn gbogbo wàhálà tẹ̀sí sí pàmẹ́kádù yẹ fàálù wọ́n fẹ́ ẹ̀ lè mọ̀ sí bẹ́ẹ̀ látara ẹgbẹ́ kò rọrùn nígbà tí wọ́n ti mú lé ilẹ̀ mọ́ wọn wọ́n tètè rírù màálù eléyìí tó ṣe kí ni o eléyìí tí yóò ní ọjọ́ orí yẹn tí yóò ní kọ́lọ̀ yẹn tó tún wá máa ṣe irú sẹ́yẹ látara wípé àwọn náà wọ́n ṣe kí ni o àwọn náà wọ́n béèrè e náà. وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا ẹ̀rí wípé a ti sọ nǹkan tó bí ọ̀rọ̀ níbí rẹ̀ ọlọ́sẹ̀ wàá sọ ilé ìlójú fún wọn àmọ̀ wípé à lóòótọ́ ẹnìkan kú ni ọlọ́ni ẹ̀rẹ́ it kọtẹ́tù nafsan nígbà tẹ́ ẹ pa ẹ̀mí kan láàrin yín fàdárọ̀ tún fi hà lẹ́bá di pé oníkálukú bá jọ ń padà fáàtò ẹjọ́ ń ṣe mùdáfà àwọn akọ́lápá o èyí lẹ́pá àwọn akọ́lápá o èyí lẹ́pá ẹ̀ ń lo wọ́lọ́pá ìmíkọ́mọpá ẹ̀ ń rò sí ara yín tó ti yé lè ṣe. نعم والله مخرج ما كنتم تكتمون so Allah subhanahu wa ta'ala ni wallahu mukhrijum ma kuntum taktumun ọlọ́run فيها fi hàn níta ẹ̀ fi ń pamẹ́ kí ni gánà kí ọlọ́run bó fi hàn mẹ́ ọlọ́run sọ àfihàn ojú àṣẹbí ẹ tó pa ọlọ́run fi hàn wallahu mukhrijum kí ọlọ́run ní ká ṣe ìdásùkò náà. àkúrẹ́ náà bí ọlọ́run ní fàkúlùnà torí pé àwọn àyẹ̀sí pọ̀pọ̀ ló já tó papọ̀ báyẹn wọ́n tó bá ti tọ́ka sí ọ̀ ṣáàlù fàkúlùnà ọlọ́run bá ní àwọn sọ fún wọn pé bọ́ọ̀lù ọlọ́run sọ fún wọn ọlọ́run sọ fún Musa Musa sọ fún wọn ó dìrì bóòwù bíbá àdìhà ọlọ́run ní ìwọ Musa àdìsàtọ̀ sàrà sọ fún wọn pé kí wọ́n mú ẹran màálù ẹbù díẹ̀ mbẹ ẹlẹ́kùn ṣé ọlọ́run bá ní ojú rẹ̀ orí rẹ̀ etí rẹ̀ ẹsẹ̀ rẹ̀ òdìrìbú bìbá sọmọdà ìyá ọlọ́run ẹ mú abala kan nínú màálù yìí kẹsẹ̀ kí ni o kẹ́ fi na ara òkú yẹ gbọ́dọ̀ ká fìlà lára rẹ̀ ìdìrìbú bìbá ọlọ́ni kàdáàlìkà. kàdáàlìkà ló fi ìtura múlùmá òǹkà wà lórí fún àyà ìlà àdàbùnkà. bọ́sẹ̀ mú ẹran màálù yẹn tí wọ́n fi na ara òkú yẹn bọ́sẹ̀ fi na òkú yẹn ẹ̀fọ́ tó ṣẹlẹ̀ òkú yẹn dẹ̀ dìde ẹni tí wọ́n ti pa ọ́n ó dìde ó sọ fún ọ pé làgbàgbà ló pa á àmọ́ ó sì pa ó ṣe kí ó padà torí pé tọ́lọ́ fẹ́ fi hàn bẹ́ẹ̀ ni wípé ọlọ́run fẹ́ fi wọ́n àwọn títóbi agbára òun bá lóun ó jí dìde kìí ṣeré ẹjẹ village sáàpù fún ẹni yẹn dìde náà wọn nàbí kìí ẹran màálù ìjọ túbọ̀ sí pé káfàkáwá ni ẹ̀ ṣe é rí pé iṣẹ́ wà báwọn azọ pé ṣé ìbànú sọ̀rọ̀ ìlú dẹ́ẹ̀tì nǹkan tí wọ́n ṣe yìí à ń sọ̀rọ̀ ìkìlọ̀ wà wá àyí ló jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ so àwọn bàbá ìlú tó wà níbi àwọn àlùsọ lónìí àtọ̀ ní ọ̀la ìṣẹ̀lọ́ tuba ti tuba pé fakún náà ti dìbò bíbá àbí hàn ọlọ́ni ẹ fi abala màálù yẹn kan ẹ fi nà á kàdáàlì kà yóò yìí láwùl màwùtà báwo ọlọ́run ó ṣe gbé òkú dìde àwọn ọmọ bá àwọn fi àmì wá ẹ̀yìn wẹ̀dà àdìdà fún à kẹ́ẹ̀lú bá jẹ́ ẹni tó sì lákàì sí ọ̀rọ̀ lọ́sùn àwọn ará kí ní ìtẹ̀lẹ́ tó sílẹ̀ yìí ó jẹ́ mú mùjíza fún ànábì wa Mùsá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ torí kúrò ní ànábì wọn pé òun bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́sùn sọ̀tọ́ tá a ṣe ìkàtà ìfowópamọ́ pa ayé pààyà ọlọ́run sọ ẹtí ọpa èèyàn a jẹ́ wípé nínú àpá ìtàlẹ̀ mú òní wípé alọ́sùn àwọn ọ̀tá ńlá àdéhùn náà pa ayé nípa àyà ọlọ́run bá ṣe nǹkan sábìdàgbè dàrí ha láti dínà mọ́ ìparẹ́ ẹni ẹ̀rọ ọlọ́run bá ṣe pàtàkì ìlú àmọ̀ para wa olùkọ́ nàmbà máa para wa ọlọ́run sì jí omi tí ẹ̀ padà ọ̀sùn ẹni lọ́pàá ó lè bá àyẹ̀kú wàhálà kára wọn ìṣàlọ rahman bá ti lọ́la a mọ̀ mọ́ àwọn àfàwà ìdùjámbà àwọn ẹ̀kọ́ tó pọ̀ àwọn àfà àmújáde níbi àwọn àyà fílò kábíyà túwà àyà mélòó náà torí pé àwọn ọ̀sẹ̀ wọ̀nyẹn ó sùpọ̀ mọ́ ara wọn ó yà máa mẹ́rin káàkẹ́ náà tù wà ìdókọ́lá mọ́sá lè kọ́ omi إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا عزوا قال أعوذ بالله أن أقول من قال قالوا ادع لنا ربك يبين لنا ما هي náà. قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر إنه بقرة ولا بكر عوام بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ló sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ àrẹ́bí أفعلوا ما sọ pé قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها lábà àwọn kàkàlà tàṣọ́rọ̀ náà rèrè tàṣọ́rọ̀ náà rèrè tí ó sojú lọ́yìn ẹni tó bá rí pé àá ọ̀rú ló mọ́ ń fà ìbáyìí ọ̀rùn tó bá rí àwọn ọmọ inú tọ́ tàṣọ́rọ̀ náà rèrè náà قالوا لنا ربك يبين لنا ما هي قال إن البقرة إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون pẹ̀lú ìyọ̀lọ́ ọba tá a gbára yìí yẹ àmọ̀nà àmọ̀ ìmọ̀ abẹ́ àmì ẹ̀dùn pàtó. قال له يقول إنها بقرة لا ذلول kíkẹ́ ìṣẹ̀lẹ̀ tó yẹpẹrẹ tòfírò àrùbọ̀ tó ẹ́ pé yóò ti mọ tó ti ṣiṣẹ́ oko ṣiṣẹ́ oko látara bẹ́ẹ̀ ló ti jẹun yẹpẹrẹ tó ti dà kúrà rataskele harta musallamatun tó làkó níbi àlébù tó làkó níbi kí àlébù láṣíyàtà fi ha tí ò ni àbàwọn àrùn ọ̀dà kankan àbí kọ́lọ̀ kankan lára kò lálébù kankan lára ìgbà wọn ni ẹ̀rọ àgbà bẹ́ẹ̀ ṣe rí ó tọ́ ọmọ pupa ní bọ́ọ̀sì òróró ló kán lé nílẹ̀ ẹ̀ sílẹ̀ fi dá dúdú wọ́n ní náà olóòrò fẹ́ ròyìn so kò lálẹ́ kankan náà kò sí funfun kankan pé ó fara kọ́ kí ní kankan níbi ẹ fi wá dá dúdú nǹkan má ní funfun àbá àpá kẹ̀kẹ́ lára láṣẹ àpapọ̀ lápara tẹ̀sọ́rọ́ nǹkan náà wọ́n rọra ààrẹ jíta ní ṣe òṣìṣàlàyé ẹ̀dógógó fàdàbàhúhá pàmẹ̀kàádú wọ́n bá lọ pa wọ́n fẹ́ mẹ́lẹ̀ sí torí pé àti rírù bẹ̀rẹ̀ òtíkí ni rọrùn sọ ojú wọ́n rí tó ẹ́ ìdáfẹ́ náà ló tán bèèrè fún náà rí wọ́n yí tó kọ́tà tún náà sàn ẹ̀rántí fàdárà tó fi hà ìyá ẹ̀ ń ṣe ìfàǹfà lórí pé alópa alópa bẹ́ẹ̀ ni wọ́n para yín lórí wallahu mukhrijun ma kuntum taktumun. yóò ṣe yóò ṣàfihàn ọlọ́run ṣàfihàn nǹkan tí kò pamọ́ kò pa. Bàkún náà dèrè bó wù bí bá ara kí ni màálù ẹsẹ̀ kí ni ẹbí ńlá òkú yẹn orí ẹgbó àbá tí wọ́n lọ borí ẹ̀ sí ṣe ẹ ti gbọ́ àwọn ìṣẹ́wà bàmá ní orí ẹ̀ ní òsọ bẹ́ẹ̀ fàkúnnà lórí bú bíbá àbíhà ẹnlẹ òkú yẹn pẹ̀lú ara màálù yẹn abala kan bẹ ẹni wọn ẹni ara nẹsìlẹ ilé wa ṣẹlẹ̀ ẹ̀dá ẹyọ bọ́lá wọn bọ́ sí. ìgbà náà wàá ṣe olóhùn wa yóò fi ẹ̀mí padà. wàyòrè kò máa yá tì í. yóò wá fi mọ yóò wá fi yẹn mọ ẹ̀tọ́ pa. ó ń fi àmì rẹ̀ mẹ́yìn pé òun kápá tù ú ooru kan mẹ́tẹ́jẹ́ ìdọ̀gbọ̀n. لعلكم تعقلون هذا والله اعلم صلى الله اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم انا عبدك ابن عبدك ابن عمتك ناصيتنا بيدك ما فينا حكمك حل فينا قضاؤك نسألك بكل اسم ولك سميت به نفسا أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا يا حي يا قيوم رب زدنا علما رب زدنا علما رب زدنا علما اللهم اعطنا الحكمة التي من أوتيها وقد أوتي خيرا كثيرا اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا عيبا إلا سترته ولا ضل إلا هديته ولا حاملا إلا وضعته بالسلام ولا رجاء إلا سرقته ولا دينا إلا قضيته ولا دينا إلا قضيته ولا دينا إلا قضيته ولا فقيرا إلا رزقته ولا مسكينا إلا أغنيته ولا طالبا إلا وفقته ولا طالبا إلا وفقته ولا طالبا إلا وفقته ولا رجاء إلا صدقته ولا رجاء إلا صدقته ولا رجاء إلا صدقته ولا امتحانا إلا يسرته وباركته ولا حاجة من حوائج الدنيا والآخرة يلقى فيها رضا ولنا فيها الصلاح إلا قضيته اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا يفوض الجد من الجد اللهم صدق رجاءنا وفقنا لما تحب وترضى يا رب العالمين اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم نسالك الجنه الفردوس بوجهك الكريم اللهم إنا نسألك رضا الفردوس بوجهك الكريم اللهم إنا نسألك رضا الفردوس بوجهك الكريم يا رب العالمين اللهم أعتق رقابنا ورقاب والدينا ورقاب أزواجنا ورقاب إخواننا ورقاب أولادنا وارقاب طلابنا وارقاب علمائنا وارقاب أصحابنا وارقاب أحبابنا من النار يا رب العالمين اللهم وفقنا في ليلة القدر واجعلنا ممن يقوم إيمانا واحتسابا واجعل النيران يا رب العالمين اللهم وفقنا لما تحب وترضى انت مولانا انت مولانا انت مولانا وانصرنا القوم الكافرين اللهم اجعلنا ممن يعتمر بيتك الحرام في هذا الشهر المبارك لا حول ولا قوة إلا بك اللهم صدق رجاءنا وفقنا بأمرة في هذا الشهر نحن وجميع من قصر بيتك الحرام اللهم افتح لنا أنت على كل شيء قدير اللهم افتح لنا أنت على كل شيء قدير اللهم افتح كل أبواب مغلقة أنت على كل شيء قدير اللهم عملنا في أوطاننا اللهم عملنا في أوطاننا اللهم عملنا في أوطاننا يا رب العالمين يا اجر الأجودين يا أكرم الأكرمين يا أرحم الراحمين اللهم صدق رجاءنا يسر إصدار تعشيرتنا وافقنا ويسر سيرتنا واجعل ذهابا وإيابا بالخير والعافية سالمين وظالمين شاكرين يا رب العالمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم يا ذا الاكرام يا حي يا قيوم عملنا بما انت اهله لا تحملنا بما نحن اهله فاننا اهل الذنوب والعصيان والطغيان وانك اهل المغفره والرحمه اللهم انت صلواتك وبركاتك ورحمتك علينا وعلى اهلنا وعلى اهل دار السلام اجمعين اللهم صل على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم نسألك من كل خير ما أسألك قبلك نبيك صلى الله عليه وسلم وأنا بك من كل شر ما استعاذ بك نبيك صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاء ولا حول ولا قوة إلا بالله اللهم وفقنا بأمرك يا الشاء وفقنا بحج بعدها أنت السميع الدعاء صدق رجاء الراجعين جميعا لا حول ولا قوة الحمد لله اللهم ربنا تقبل دعاءنا تقبل صلاتنا تقبل صيامنا تقبل قيامنا تقبل دعاءنا تقبل دعاءنا تقبل دعاءنا وتقبل صدقاتنا وتقبل جميع عبادتنا يا رب العالمين اللهم اخرجنا من رمضان شاكرين سالمين غانمين بالتوبة النصوح واجعلنا من المتقبلين يا رب العالمين اللهم اغفر لنا واغفر لوالدينا واغفر لوالد والدينا واغفر لأجدادنا واغفر لأزواجنا واغفر لأولادنا واغفر لطلابنا واغفر لعلمائنا واغفر لأصحابنا واغفر لإخواننا واغفر لأحبابنا واغفر للمسلمين والمسلمات الأحياء منهم والأموات يا رب العالمين اللهم أنت حي كريم اللهم أنت حي كريم اللهم أنت حي كريم ستير ستير رحمن الدنيا والآخرة ورحيمهما تعطي من تشاء هم من تشاء اللهم اجب دعوتنا اللهم اجب دعوتنا اللهم اجب دعوتنا اللهم اعطنا مسالتنا اللهم علمنا اجابه الدعوه انت السميع الدعاء لا حول ولا قوه الا بالله اللهم اني اسالك بان شريك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم انا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الاعداء اللهم انا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الاعداء اللهم إنا نعوذ من تاج البلاء ودرك الشقاء وسوء القضاء وشر الأعداء اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا من عذاب الآخرة يا رب العالمين اللهم ربنا تقبل دعاءنا اللهم يسر الإسلام والمسلمين وأذل شرك المشركين ودمر أعداءك أعداء الدين اللهم آمنا في أوطاننا اللهم آمنا في أوطاننا اللهم آمنا في أوطاننا اللهم إنا نسألك في ظهوره ونعوذ بك من شروره اللهم اكفناهم بما شئت اللهم اكفناهم بما شئت اللهم اكفناهم بما شئت اللهم اعص اعداءنا واعداءك عددا وقلهم بددا لا تبقي منهم احدا حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل ربنا تقبل منا انك انت السميع العليم اللهم انا اسالك بان شر الله لا اله الا انت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 أستغفرك وأتوب إليك وقد جاء من حديث جابر بن عبد الله أن هناك وقت يوم الأربعاء بين الظهر والعصر وقت الإجابة فقال جابر بن عبد الله ما دعوت بشيء في هذا الوقت إلا أجاب الله نسأل الله سبحانه وتعالى أن يتقبل منا أيضا هذه الدعوات إنه سميع قريب مجيب الدعوات ولا حول ولا قوة إلا بالله العلي العظيم إلى صوت إلى صوت Thank you. وفق الله للجميع السلام عليكم ورحمه الله وبركاته